ọ̀rọ̀ nípa ìmọ́tótó náà láti ń tààrọ̀ wọn question number two sixteen lábẹ̀rẹ̀ ní òwúrọ̀ yìí ṣàlá ní two hundred and fifty question number two sixteen ọ̀pọ̀ ìpèsèrè bí ànúwà ìṣàbò ìṣàbò làwọn obìnrin máa ń lo oríṣiríṣi àwọn ọ̀tẹ̀ fún àwọn kí ni ìdájọ́ ìmọ̀ fi àwọn oríṣiríṣi ọ̀tẹ̀ wẹ̀. سائلة تسأل وتقول أرادني بيري بيري جنسانو بيري بي هناك بال دحون أو شابون التي تودع في رأس النساء oni rukunu àwọn ìpara kan bẹ àbáwọn ọṣẹ kan bẹ tí ó máa táwọn obìnrin máa fi ra irun orí wọn ṣẹ́kṣẹ́lómi orò òsì nínú àwọn àfihàn ọrùn wọ́n fi fọ irun yìí يعتوي على نعم من نعم الله كالبين والليمون مثلا àwọn orílẹ̀-èdè ni ó máa rọ́ papọ̀ nínú ẹ̀ omi yóò jẹ́ pé ọ̀sán wẹ́wẹ́ ẹyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n jù bísí mara wọn níwọ̀n ìfọ̀ orí látọ̀jú rẹ̀ kama okùn èsì máa lò kí ìdájọ́ ìmáàlù kaba ẹ̀ láti bọ́ fífọ́run wọ̀ká pẹ̀tẹ̀ ànàbàdàn lè sáyẹ̀ sàmìlò àtúmọ̀ ẹ̀sẹ̀rọ̀ bí máa ìfìdá ìjàwòrán pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní máa lò wọ́n lè fọ̀rọ̀ nínú àwọn tọ́lẹ̀ níyà ọ̀yà tẹ́lẹ̀ ìbìnrin nàìjíríà yóò àmì máa ẹgbẹ́ àfẹ́dúró náà fàdàkùn lọ ẹ̀sẹ̀lá ikú ọlọ́run sẹ́yìn lẹ́sẹ̀ rẹ̀ الجواب إدام لا خرج في احتمال مصلحة الرعب كفاب يقول لك أن الوعوان كمان يرتب kọ̀dà àdọ̀wà ìgbàgbọ́jà pé èmi ń lo bí ògùn yóò máa fọ ohun máa yóò máa fọ gbogbo àkókòrò oorun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wàlá máa lè èmi ń dàwà ìkàlbẹ́ẹ̀d bilbẹ́ẹ̀d wàlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti ṣègùn láti fi tún ọ nínú àwọn tí èrè máa jẹ gẹ̀rẹ́ láti máa fi fọ́ ọ̀run ìlànà ṣé òmùbá alẹ́rì fi ìmọ̀nfà àtúnlá máa ní àmì ìtẹ̀dáwò ìbí tí gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan tó pé ṣeré àti lẹ́tọ̀ láti máa jẹ kò sábà wọ́n kẹ́yìn lò fóògùn náà ṣeré àti nǹkan ní ẹ̀tọ́ láti máa jẹ kéèsè ìwọlé then kéèsè kẹ́yìn lò náà قدم في مرابلات الفتوكة لقوله صلى الله عليه وسلم تريد عباد الله تداو هي رولو بعما لوك ولا تداو بالحرام أما ما لوك تبادي حرام أما وانو بيوتا تبادي حرام أما بسي يوتا فيرجع الزيد وناوي على الراتب التداوي فيه فقد náàfàn táàfàn tí yẹ obere obìnrin yẹn tí ẹ lo eyín sínú orí àti ṣe òògùn léyìí kò sábọrú mẹ kò sí déédéé kò sára pé ẹrọ sọ́ra lọ́la àpẹẹrẹ àwọn ẹgbẹ́ pé ó máa o ti lè di lẹ́yìn kò sábọrú mẹ kí yẹn fọ̀ nú igbó táwọn yẹn máa mú tí máa sọ wọn lórí ibú yẹn oògùn ní fóun wọn máa fi sùn oòrùn ẹgbọ́ rí ah, àwọn ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ kankan ọmọ gbọ́ ọ̀nà sí ẹ̀yẹ́ lè lò ó sí ẹ̀yẹ́ lè máa lò báwọn bí mo ń bèrè ìbéèrè lórí tẹ́lẹ̀.

ó lè kò sí àmọ́ oúnjẹ ní alẹ́ fi parun tó lè gbìyànjú láti máa misbehave ṣé a fọ́n ní sẹ́ẹ̀dì sábẹ́ kìwé ni ilé ẹ̀rọ náà ti fara mọ́ bẹ̀rẹ̀ àmọ́ afọ́ àpè ní haram bẹ̀rẹ̀ pé tí ẹ̀ ń tẹ́kọ́ bí ẹ̀ bá tí ẹ̀ bá lù ó lè kó pala báyà ọ̀dẹ̀ eré ni haram àmọ́ ewé igbó ewé ni àbí ewé ni wọ́n lò wọ́n lò ó wọ́n lò lọ́nà kan yóò jẹ́ nǹkan míì ọmọ ìràdá rẹ̀ bí jíró lápẹ̀jú rẹ̀ ọlọ́nà tẹ́gbà ló jíró nì tí ó jẹ́ dáwà ìkẹlẹ̀ jíró àrí wọ́n jíró mo ti rí gbogbo ẹ gbogbo ẹ lọ gbogbo ẹ lọ ló jáde hàn gbogbo ẹ lọ wẹ ẹjá wà ní àgbàdo gbogbo ẹ ìdókò bàbá tó supply àgbàdo ní bírò ti mẹ́rin six hundred naira per bag àmọ́ wọn ń gbà ní eight fifty ìgbè tó ibb ìgbàdì wà lẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́tara wà yẹn nígbà yìí eight six hundred naira ni àwọn bá ti gbélé bẹ̀rẹ̀ yẹn kò yí kó tí wàá tó bá gbélé bẹ̀rẹ̀ eight fifty wọ́n àlọ́ rẹ̀ two hundred and fifty naira lórí ilé ó di ọlọ́mọ sọ àná. Wa alaikum salaam. Lórí wọ́n ti mọ̀ dáadáa lẹ́yìn pé àwọn kọ́ńtì ta ni wọ́n rà lọ́wọ́ àwọn èèyàn. Àwọn náà tún lọ sọ sọ̀tà ẹ̀fọ́. Kẹ́ni máa sọ̀tà ẹ̀fọ́ ti tẹ́tọ̀ níbi tí wọ́n ń kó lọ. Tí wọ́n náà ilé sílẹ̀ ẹ̀fọ́ tó yẹ kó làwọn sọ̀tà àwọn kọ́ńtì ilé àwọn sọ̀tà àwọn ìrọ̀ yóò gbà. Òun náà gbàgbé kọ́ńtì lè kéré àwọn oní lẹ́mọ̀fìtà lórí kó ó wọ́n pé àwọn views wọn lè gbogbo ṣùkọ́ ẹ̀kẹ́ èdè ó ti rújú bá wọn tẹ́gbẹ́ àwọn oníṣẹ́mọ̀ fi dàwọn gbà lọ́wọ́ yẹn táwọn bí wọn yọ lùwọ̀ fáìn lùwọ̀ ìṣẹ̀lọ́ ń ta fún létí ń ta dáwà lọ́jà náà ni kò ní wọ́n bí lọ́rùn yẹn pé kí lè fẹ́ rà fún sí ọtí lẹ́lẹ́ fi ṣe ni àbí ó ti dáwà lọ́ ń ta àbáwọ̀ sọ pé kọ́mpìnì yìí o agent àwọn views ó ti bẹ̀rẹ̀ kí n mọ̀ ta fún ọwọ́ ńlá òkè نعم إذا تدر وإذا وجد الماء أو وجد وجب الغسل كيف أصل تفسر من الله وفي الله دون كل كل جد لا في رجل وفي بيه من الله عليه الغسل ودون كي أوي question number 217 عين عين عين من منطقة من خردان خردان نوضعه àti kàá káàfù àrájà rẹ̀ àkà ń tutọ́ lọ́wọ́ bá ń tutọ́ lọ́wọ́ àkà rẹ̀ ń tutọ́ lọ́wọ́ ọdọ́ kàkà wà náà fún ọlẹ́sì ó ń bèèrè náà ní ìyẹn rí wà náà fún ọlẹ́sì náà ní. náà ìlà wọ́jẹ́ dàlùmá ọ̀dà wọ́jẹ́ dàlùmá wọ́jẹ́ bá lùkà sí yóò fi rí omi lára then ó di ọ̀rọ̀ yà kéèyàn wẹ̀lú. kùsẹ̀ two seventeen àìnùn àìnùn min mẹ́ntíkà ti إذا كان الشخص النائم في بصر ويستيقظ روادي وراء على ثوب ثيابه ماء تبعر مثل ويت على أدرين أو عفر ما بيع فير يومي لقى يومي لكنه لا يدري ما نوع نوى مقبره منه وهو لا يعرف الفرق بين المني وغيره لما يطلعني عطاء أتي إبين وكان صلى ولم يتصل ọdọ ni wẹ̀bẹ́ ọdọ ni kí o bẹ́ẹ̀ láyé fọwẹ́ ọkọ̀ ọkọ̀ lè kí o bẹ́ẹ̀ láyé fọwẹ́ fún mọ̀tàlákàrà bá rà bá rà ní òye jálàmà lẹ́yìn wọn gbá gbọ́mọ̀ lálàmà ni àmọ́ ẹ̀rọ ẹ̀ dìbò àlè yìí kí ló fẹ̀rẹ̀ lé lórí àlùyò ni sọ̀rọ̀ wá sí lẹ́sìn sọ́lá tí ó dá àwọn àwọn àwọn tó kí pẹ̀lú àwọn ẹgbẹ́ ní ìlú ìdáwọn rẹ̀ àjọwà ìdáhùn náà bẹ́ẹ̀ ni ó ajowa اذا تذكر أنه وعرف أن الماء مني وجب أن يتصل غسل الجنابة ويعيد الصلاة التي صلى بعد الابتلام وقبل الابتزال بأني tó bá rántí pé ah, àdálò ń mà láti omi ẹbí dà lára òun ó tẹ̀tẹ̀ lójú pé omi ẹ omi mà ní ìyìn ni àtọ̀ ni òjọba ayẹni tẹ̀sẹ̀ ọ̀rọ̀ yẹn nìkan léwẹ̀ gáfúlù jẹnáàbà ìwẹ̀ jẹnáàbà òyọ ẹ̀dù sọ́lá bá ètè lẹ́mọ̀ أما إن كان لم يتذكر شيئا في ذلك àmọ́dé ọkọ̀ ọ̀nà ti kẹ̀kẹ́ lórí àwọn tí bóyá tọ̀ ni àbí kiri kàní àbí kòtò wọ́n má ìṣàbà àlè omi yẹn dẹ̀ lójú kọ̀ọ̀kan fún mi àtọ̀ ni àbí màzíì ni àbátà ọ̀rọ̀ kẹ́ni láyà àrífò àlùhùwà màníyìn wọ̀là lẹ́mọ̀sìyí àwọn òfin kọ̀ọ̀kan àtọ̀ ni àbí àtọ̀ rẹ̀ àbí ìtọ̀ ni فإنه يكتسل ثوبه بالحيطة يوفى صورة يوفى صورة كم بيعوان بتوتيه wọ̀lá ẹ̀zùmù ọgọ́sùn jẹ́nàbà kìí sì túlá àti nìkan lẹ́wẹ̀wẹ̀ jẹ́nàbà ilá ìdàgálẹ̀bà alàtọ́n ni àndà òmìnira tó wọ́n fi ilẹ̀ lọ́kàn rẹ̀ bí káyì sí ìmọ̀ ní ìní farmaziyo yẹ́rọ nínú olùtọ́ tó yẹ pé maziyo ni yọ́kà fọ́gọ́ wà sọ ẹkún bẹ́ẹ̀ ni wọ̀lbọ́ yẹ̀sìn ọgọ́sùn dama kuma ni fa uwa tɔ ero o man tiɛ fala yɛ de bɛ ka tun kisɛ mɛ de ko fɔ wala ke taabo an ngaza kana wasban amma da kan ya fɔ to ya kututu wo farka wo farka farka ho idan kana ya to ko be ke hakumbe ke hakumbe amma in kana min tafkir al mudaiba inda al mudaiba rulurunu tó fi jàǹkà sára àbí ó ń bá obìnrin rẹ̀ ṣe tó fi jàǹkà sára ọmọ ìlà dáàlì fàkàdù fàyínà omi gáàlì yẹ kóòlù mọ́zì ọ̀pọ̀lọpọ̀ máa jẹ́ mọ́zì yìí àtọ̀rọ̀ kí ni àwọn ọmọ ní ìrí àmàlẹ̀ fa ó máa yà sàlì fáàlì wọ́n yàtọ̀ síra wọn falmani sẹ́rẹ́mani ti àtọ̀ ń tẹ̀ yẹ kóòlù ulama àwọn afọlọpọ̀ pé ìnàlá olùrà àhíyàtún tẹ̀síìbàtún rí tẹ̀síìbàtún تشبيه تشبيه ريئي إيه؟ لكاء النحل هوني هون توجه هون دبل تعريه هو عايز يعرف بالقبضة لين هوني إما كنتي بعكس المضي الذي عرف بالرفق طيب، أو هذا الشيء رفع فوم مزيد بي ولايك ومين ذلك فالمنيه يقول علماء أما أما الوضع أما وضع أنت بالدال بالدال الموانت فهو يقع بعد الضوء متصلا به إما تلطوي إما تصل من وضع ما وانت وحكمه حكمه إذا جاء صنان إذا جاء يعني بيو يفطنوا نال يوسفونانو nídìí wẹ́n ti wọ́n láwọ́ wọlé yóò tó fèk ọlọ́kùnrin àti ẹkùn gẹ́ dáadáa. Question 218. حكم الغسل من الاهتلام الذي لا يجد له أثر. Tí ẹ bá lára, àmọ́ kò lẹ́pẹ̀rẹ́ bí kẹ̀kẹ́ jáde lára ọ̀hún, sí ọwẹ́. حكم الغسل ìdájọ́ ìwẹ̀ من الاهتلام pa aládé yẹn lá kó ń bó súnmọ́ bẹ̀rẹ̀ àbọ́kùnrin súnmọ́ الذي لا يجد له أثر. Àbọ́kùnrin àpẹẹrẹ kẹkẹrẹ àjùkùnrin. Question 218. سؤال من إبراهيم عين الحاء يقول هم بيبقى له إبراهيم من في بعض الآيات إن بعمي لكوك أذكر إتلاما بعد ما أصفو من النوم ثم تعجب يوم معنا في أمالا تمولا لكن لا أدري أثر لا أرى أثر ذلك بالإتلام أما بيري أكبر لا ينرى بيبقى وبيجا لرامي هل يجب علي الغسل أم لا sí ọ̀rọ̀ ẹ̀yàn ní kí wẹ̀ àbí kò sí ọ̀rọ̀ ẹ̀yàn àfẹ́dóná jazakumullahu khairan lẹ́sẹ̀lá ẹ̀fọ́ ọlọ́kùnrin àtàyìn lẹ́sẹ̀ rẹ̀ aljawab ìdáhùn لا يجب القتل على من من رأى ائتلاما إلا إذا وجد الماء ìwẹ̀ èsì ọ̀rọ̀ yẹn fún ẹnubá lálá àyàfi tó bá rí omi tó wà kọ́ra àwọn wẹ́ẹ̀tì ọwọ́ mà ní lọ́yọ̀ mọ̀ pé mà ní èrè lè kọ́wọ́ lè nàbí sallallahu alaihi wasallam torí gbólóhùn àti sọ pé àlùmá omi àlùmá omi máa ń fa ìwẹ̀ tí máa ń fa omi náà lómi ibi tó jáde ní ọ̀fà kó fi pọ̀ lómi láti wẹ̀ màánáwó andalmá a ìgúsílẹ̀ yẹ̀kọ́ min máa lùnà ní pé omi omi tí ẹ fi wẹ̀ ó lọ́rọ̀ ẹ̀kọ́ wá lé tó pé ní bàtẹ́rí omi di ti àtọ̀ wàhálà inda àlè ìrìn fi hákì mọ̀tẹ́lẹ̀ eléyìí ni àwọn afá àgbà pé ẹni tó bá sùn tó lálà àmọ́ ìlà jáàmà àdàwòjẹ ti tẹ ọjọ́ dàwọ àmọ́ tí a bá sún mẹyàwó ẹ fẹyìn alẹ́ ìgbàsù omi dandan ní kọwẹ wọn yìí lẹnu yọrọ ju mi ní ma kọlá bómi ọjà nílò ara rẹ lèkọwọ lè sọ níbi sẹlẹm tó lọ se abẹ́tẹ̀ ajá bá ti kan bẹ́tẹ̀ ajá ó di kí ẹ dọ̀rọ̀ yẹn kí ẹ wẹ̀ nígbà táwọn afá mi ń di yẹn lórí wíwí sọ yẹ ká obìnrin dábẹ́ àdìbò ẹ̀kọ́ obìnrin dábẹ́ ọ̀kan náà afá ògbóló sọ pé ó ní súnà ni wọ́n yẹ tó kọ̀ yẹ kí yẹn dábẹ́ obìnrin dípìlì yóò kàn á rí orí ẹ̀ àwọn tó wà mọ̀ nípa máa mẹ́tíkà pàtẹ́nà àwọn ìgbà sí ayé ìgbà sí wọn gbà káwọn obìnrin dábẹ́ àmọ́ pẹ̀lú àdéhùn ìṣeré àgbà àmọ́ ọmọ dìbò àwọn ará àwọn ọmọ gẹ́gẹ́ gbé wọn wọ́n ti kó dìbò yẹn sọ èyí máa ń sọ̀rọ̀ fún wọn láti bímọ èyí máa ń sọ̀rọ̀ fún wọn láti bímọ gan àwọn ará ṣùgbọ́n obìnrin wọn kọ́lẹ́ bímọ ìmọ̀ ní wọn láàgán sọ ẹ̀rí ẹ̀rọ ọmọbìnrin Sudan gbé wọn mẹ́ta méjì ẹ̀yọ kan ọmọdé mọ̀ ní. bí àwọn máa kíkọ́ sí kìtàn obìnrin yìí sáàlù àtàtàrà ìfọ̀ ẹ̀pẹ́ bí fọ́lẹ́kọ̀ túbù táyà ìkílẹ̀ ẹ̀rọ́bà lóṣèré táyà táà pàṣírí bí túbù táà pàṣírí ó lágbára lóye tá ti pàṣírí àyíbẹ̀ ẹ̀kọ́ ni tó bá fà á tó bá fà á iṣẹ́ pàṣí ẹ̀ ó lè fàyà níbi tí wọ́n ti pàṣẹ ẹ̀ òdì bẹ́ẹ̀ ni obìnrin bá ti dábẹ́ ẹ̀ ló bá fẹ́ bí ma kí ni ẹ máa expand tó bá tó wá débẹ̀ rí yóò dìkú nílá gan-an òdì àwọn obìnrin sì náà lọ́dẹ́ bímọ wọ́n sunkún nípa wọ́n sunkún náà olú máa gé gbèsè ìdìbò náà sáàlù àkàwùsọ̀rọ̀ àìfọ̀ ara Sudan ni wọ́n fura kó fura nù wa. àmọ́kọ̀lọ́ àdìsí wẹ̀ pé ọyọ kéèyàn dábẹ́ obìnrin àmọ́ kéèyàn kára kọ́kọ́ tó kéré ni ìmọ̀ àdìsí àwọn àwọn kù wọ́n lọ òtún náà lẹ́yìn bó ti wà fún náà nìyẹn ṣe ṣe àwọn àpò àmọ́kẹ́ kí n akọ́tẹ̀ ẹ̀kùn ìgbà kan tó fi tó jílẹ̀ jù láti ó di wa. àwọn ilé ìlú gbéra ah, ìrìnà mọ́sàlù kàtàn kàtàn kàtàwọ́gbọ̀ tí abẹ́dáadá bá fi kàn bẹ́dáadá yà ni ó ti kàkẹ́ yẹn wẹ̀ omi jáde omi jáde. omi ìjọ fa omi tàbí wẹ̀ náà ni omi tó tẹ̀lé ara wa. bẹ́ẹ̀ni. Uh, ah, this is a mistake. Abaya is a mistake. Àwọn àdísì olúwa sọ pọ́ pé kọ́dà nínú àwọn àádọ́ ìkọni bí náà àádọ́ bá ṣùgbọ́n wí ni. Ó sọ pé kọ́dà bí ojú ara ọkùnrin ọ̀wọ́lé ju dédé bí aṣọ́bà bí wọ́n pè ní dédé bí wọ́n dá yẹn. Wọ́n wọlé ó ti dẹ̀rẹ̀ kí ìyàwó àyẹ̀bẹ̀ kọ́ dàrá dé. Naam. Mm. Mm ẹgbẹ́ kí o ìgbé ìtọ́ ń bèrè tọ́lọ̀ máa tó bá ti ní àlàyé tọ́lọ̀ ti ní àràmù padà kò ní ìgbésẹ̀ máa ti bèrè lórí òkúta àkúta náà lọ ẹni tó bá ti ní ìgbésẹ̀ tó lọ́nà ti kọ́ lọ́ padà. lọ́sẹ̀ máa wá pé ẹni tó dá lọ́nà ìgbé àìdá àtọ̀ náà ti di nítorí ìgbẹ́ nínú síra ó lé ní ìmọ̀ àwọn ẹni tó dá sí ọba dábí alákàgbé bá ti dé tó àti òkú òṣùwà tó ti sábà máa kó obìnrin ló béèrè rè. ọkùnrin ló béèrè béèrè yẹn obìnrin ló ti wá. ọ̀rọ̀ oh, ẹ̀. ọkùnrin ló wá béèrè béèrè yẹn lọ rẹ̀ bẹ́ẹ̀ni tí a ti béèrè jẹ́ tó sọ pé kọ́lọ̀pù ti dábà ní orí ibú iná tó ṣe ìbádábà lòun fáàdà lẹ́bí sàtẹ́lẹ̀ ó ní tẹ́ bá rẹ̀ ní bá dábà sùn tọ́tùlù fa'il wa maf'ulun bi ẹgbẹ́ tí ń ṣe yẹ àti ẹranko yẹ pàwọn náà àwọn ẹran kí lọ́kàn ẹranko onígbà ah, ẹranko jó nínú ọwọ́ gbọ́mọ eh, ẹran jó nínú ẹran jó nínú òun gbẹ́ balẹ̀ jẹ́ tí ẹkú kó mú kó lẹ̀ ó di wa ẹkú mú kó lẹ̀ ló fi dáa jù ọlọ́ọ̀bà kó sànù àwọn yẹ kó síjọ́ máa dáhùn kó síjọ́ máa dáhùn. Wa alaikum salam bẹ́ẹ̀ni ẹgbẹ́ ni ẹgbẹ́ ni ọlọ́wọ́ sànù wa alaikum salaam dìlọ. Nípa ló fún máa ń ṣe ọ̀rọ̀. fẹ́ fẹ́ mú àwa pé lọ́sà máa ń gba àwọn onítẹ̀lẹ̀ láì àwọn tó bá wá sí àwọn ọkọ̀ onítẹ̀lẹ̀ láì jẹ́ kí wọ́n máa dúró ìjọba fún wọn àmọ́ tí wọ́n máa fún wọn ní owó a nítorí ó kí fún wọn ta àwọn ẹgbẹ́ ti ń gbà àwọn nǹkan mú wọn mú wọn nítorí rẹ̀ ìmọ̀ràn tí ìṣẹ̀lẹ̀ rẹ̀ ń wá ní àwọn tí wọ́n bá wá lórí ọ̀pọ̀lọpọ̀ wọn gan lọ́sàn wọn ẹlòmí kan wọn á rẹ̀ ó dúró ní ẹnu ọ̀nà tí táwọn yẹn bá fún èyí táwọn wá dà sí òbí ṣe bí èèyàn fẹ́ ṣe. ìmọ̀ràn kánú ọ̀rẹ́ láti fọ́ọ̀sì mọ̀ràn yẹn náà kátó mọ̀ bèrè bèrè àbí bèrè bèrè náà kí Aya kan bẹ́ẹ̀ ló Kùránì tó máa dẹ́rù gbàgbé nípa ìnáwó. Àwọn ará Màdínà àwọn Ansar gbogbo alamọ̀ pé wọ́n náwó fún àwọn ará Mẹ́kà gan-an Muhajirun ọwọ́ adé àlùkò náà àwọn ilé ìjára lè adágún mọ́jà fún ọ ní owó mọ́jà rẹ̀ wọ́n yá ayọ́ lẹ́rìí náà mọ́nà à ń fi kú mi mọ́ra lọ́tún náà kù wọ́n látẹ́ kọ́ àìdí ẹ̀kú ilẹ̀ tàà lùkà ẹ̀yin ìgbàgbọ́ dodo ẹ máa ná tó fún yín ẹ má fọwọ́ ayé fa ìparun fúnra yín sẹ́yìn abọ́ àyùbá là ń sáré rẹ̀ di ọwọ́ àwọn ọmọ ọlọ́tọ́jú ogun سيدنا مالك بن مالك براء مالك انس بن àwọn kẹfẹ́rí èdè lọ fẹ́ǹsì ńlá tẹ́ gbé wọ́n wá ń so wọ́n á gbé eré tó bá pẹ́ wọ́n á sọ́gbà àwọn mùsùlùmí àwọn mùsùlùmí ò lè ráyè wọ ọ̀dọ̀ wọn sẹ́nà bàrá àbẹ̀ malik wà ní kí wọ́n gbé nǹkan wọ́n so sínú fẹ́ǹsì kó lè sílẹ̀ kó káwọn ráyè wọlé lónìí wọn ni a ọ̀fẹ́ para rẹ ọlọ́run ní atẹ́kọ̀ọ́ àdéhùn lọ́tà ìparun fúnra yìí sínú àyùbọ̀ láti ọwọ́ ní àwa ansar ọlọ́run torí ẹ̀ sọ ayà ẹ̀ kalẹ̀ a máa náwó a máa náwó fún àwọn muhajirun ọwọ́ adé àríkà ní ọmọdé àwọn náwó fún ọjà àríyá fi wọ́lẹ̀ ọ̀rọ̀ ẹ fẹ́ pàparun fúnra yìí àìnáwó pa manage ìdámọ̀ fún wọn. ó lè àwọn kan tó ń tẹ̀lé ayé ọlọ́wọ́ bá mi ọmọ tó lóyún ṣe ń kárí bá kámárù bá yájọ owó rúbọ àbọ̀ ní àbí nígbà bá dá kó ń tó wáyé láàánú lásán ọlọ́wọ́ ti sànù wá. arákùnrin kan àwọn méjì ni wọn ọ̀kan máa lọ sítì nàbí ìṣẹ̀lẹ̀ máa lọ ọ̀kan máa lọ ṣiṣẹ́ èdè máa lọ bí iṣẹ́ ìlú máa ń fún máa bọ́ ọ̀gbẹ́ni ti ọ̀lẹ́tẹ̀lẹ́ àfa mi bèrè ìbí mọ́ bàbá yìí ah ọmọ aná fún nítorí jẹ́ lọ́fẹ́ jẹ́ sí nítorí tó ń tó ń ṣe sí iṣẹ́ rẹ̀ fi lọ tó bá ti sọ̀bẹ̀ ọlọ́run náà sọ̀bù ní òṣè fún ọ̀ṣọ́ àwọn kan báyìí bèbí máa pápọ̀ ní máa bàbí lẹ́rù gan máa máa lépa àti máa là kàbírù tí máa bèbí lẹ́rù gan ní wọ́n gbà dáhàrin mọ́lẹ́jì àwọn adidáwà àlọ́ vigilante pé kọ́mọ̀tì kọ́ máa tán mo máa kọ́kọ́ pé kò ní tẹ́lẹ̀sì kẹ́wàá bá mi àbí kẹ́wàá nípa bá mi bẹ̀rẹ̀ sí mi lòdì àbí ẹgbẹ́ wa alájọ bá gbé alájọ epo tó kọ́ lárọ̀ la lérè kóra alẹ́ polo kí wọ́n fà lówó ọlọ́run ní kó lè fún wa tó bá wọn ó ti yé rí ó ti rí nìyí bá nígbà já sílẹ̀ bá ti ń sí lọ ẹ má jà àwùjọ ọlọ́run náà máa rí bí orí jọ tiẹ̀ náà wọ́n bí ẹ má bínú òyìnbó náà débi nù mọ́ àmọ́gbẹ́ nìkan sọ̀rọ̀ àti pé ọwọ́ ọmọ àwọn tí bá ti wọ́n ọgbọ̀rọ̀ gbogbo àwọn ọwọ́ dáwà yẹn àwọn àlò fún kàmí náà kó sábúrú ń bẹ̀. ó lè àtẹ̀tẹ̀ ìyá rẹ̀ ó lè owó dáwà kankan àmọ́ tí wọ́n wọ́ ọmọ orúkọ la pè é lè ojú ní bọ́ọ̀sì. ní zone tó lágbára ni. àmọ́ ẹgbẹ́ ìkan bí afẹ́fẹ́ àánú rẹ̀ dá fún ọlọ́mọ orúkọ náà ni ọwọ́ náà dáwà náà ni. ó lè àdáwà bí makari ní àkàlà. alọ́ kí ẹnìkan jó ní pẹ̀lú aláàjì àní aláàjì ni aláàjì láfọ́ọ̀sì mi lọ mo ti ẹ̀rẹ̀ mi ń jọ èyí fẹ́ lọ aláàjì fẹ́ sáfọ́ọ̀sì mi lọ lọ kí ó tọ̀ yẹn àti ọ̀rẹ́ ó ń tọ̀ yẹn pẹ̀lú ìyàwó aláàjì lọ̀rẹ́ aláàjì kan mò ń tọ̀ ń dáadáa ó lè lábá lọ lábá sàdúrà lábá sàwọn yẹn àwọn àwọn tó wà náà táwọn tó jọ gbogbo wọn bá tẹ́wọ́ bá sàdúrà lábá fi ìsàn fún wọn á dọ̀tọ̀ lọ́wọ́ ayá tó wà pàdé lọ́dún pẹ́ wọ́n pẹ́ ah òun kọ́ wọn mọ́ra mọ́ kà sí ìtumọ̀ bá àmì ìlú àtàlà ni wọ́n á kí n fa owó tá a fún yẹn náà kò kò tó gbé akẹ́ ẹ̀ wá wọn àtúrí tòun ti lé wa wá wọn ó di àwọn nǹkan àmàkárí ní àláàtì náà nìyẹn ẹlòmíì ó lè fi gbé fa ọkà rẹ̀ wá nù ó di ẹ ẹ ṣe wá ti ẹ fọlọ olùkọ́ni gbọ́dọ̀ máa gbọ́dọ̀ máa lọ nìyẹn nígbà míì gẹ́gẹ́ olùkọ́ wẹ́tọ̀ wà ní báyìí nìyẹn ó di mo ndí wọ́n sísá kadáwó fún yẹn tàdá forty thousand fún tóbi lọ yẹn ìjọ friday ìjọ friday yìí àwọn ń dàlí mu wọ́n fẹ́ sọ obìnrin pé ẹ dáwó ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́sẹ̀ sí sísá kan báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan nígbà àti rówó àgbo kan sọ nígbà àti rówó pé kò ní ìdíkẹ́ yá tó máa sọ fún ọmọ àtọ́wà mi yìí tó máa sọ ní yóò gba okòwò làwọn fi ń gba báyà máa ti fún gbígbé tá a fún un. Brava, ti fún ní fọ́dí náà lọ́wọ́ fún un tí mo ti rá jáde kó nu tàbí ìgbà ìwé ó tọ́kọ̀ wá kọ́ ọ̀sùn pé ẹ̀ṣẹ̀ òun àwọn oníṣẹ́ yìí òun kankan mìíràn dá ọ̀rọ̀ ti ẹ̀yọ́ mi ó ní wa bó ti bó ti rí kọ́lọ̀ mọ́tò máa fi sọ̀rọ̀ sọ wa káwọn mọ́tà ti àwọn jáde tó lọ fi sàánú wa kọ́lọ̀ mọ́tà sàánú ẹ̀ kọ̀ọ̀kan wa náà tí ra ọ̀rẹ́ ní kàkà. kí ni àwọn ìlọ tí èjì omi náà wà àwọn ọ̀sẹ̀. نعم ولي إذا مثل الختان الختان عبيد تيجوا أبتع دبا كوز أبتع دا أدي ورايا فقد وجب القصد رواه مسلم في صحيح إذا مسلم بأنه صحيح وري وقال صلى الله عليه وسلم إذا جلس بين شعبي الأربعة ثم وجدها زعدها فقد وجب القصد كنا يعني تيجوا tí ẹwọ́ bá ti kọwọ́ tẹ́tẹ̀ kẹtẹ̀ orígun mẹ́rin bá ti kara wọn lóbìnrin tọkùnrin dìnnà kéyàwó ẹ̀ tí ẹbí lè sùn lé ìyàwó ẹ̀ lórí ni ó dé wà lọ́rọ́ súnmọ́ ẹni àti súnmọ́ gan ọkọ̀ tí ń jẹ́kọ̀ ẹ̀ àjàpé ni kìnìyà ní ìbá wọn ó dé fọkàdúwọ́jẹ́ bẹ̀rù mbá àwọn ti ọ̀rọ̀ yẹn kéyàwó ẹ̀ متفق عليه بوهان وزاد مسلم في صحيح وإن لم ينزل مع حائط متقولي أنتم رأيقاني kódà gbogbo ọ̀jáde tó ọjà àpàtẹ ìwé ìlérọ àbí ìtẹ̀lẹ̀ ìdí mẹ́mọ́ tó gbàgbé wọ́n ìlú làmì ẹ̀zẹ̀rẹ̀ mà kódà gbogbo ọ̀jáde وفي صحيحين إن صحيح بخاري عن أنس رضي الله عنه أن أم سليمة الأنصارية وهي أم أنس رضي الله عنه قالت أم هذا ومما وأم سليم هي أنس رضي الله عنها ọba ìpè ya Rasulullah ọmọbìnrin yà bá dẹ̀ pé wọ́n ṣiṣẹ́ ọlọ́wọ́ bá inna Allaha la yastahi min al-haqq ọlọ́run ìtìjú ọlọ́run ìtìjú kí hàn sóòtọ́ ọlọ́run ìtìjú kí hàn sóòtọ́ alamara afi min gaslin ìlà ìyà ìtàmàlàdì tóbìnrin bá lálàá ìgbà kan ìsúnmù sí ó di ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀ obìnrin bá lálàá ìgbà kan ìsúnmù sọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀ kárẹ́bìtàn náà bẹ́ẹ̀ ni

anzala al-mani an ash-sha'wa ẹjọ́ kan jókòó tí kan ṣàwà kan obìnrin kan ṣàwà kan mu abẹ́ fara gbára wọn ṣàwà kan mu aw tafkir fi mulamasa àbọ̀bẹ̀ ṣe kan ronú ìṣeré pẹ̀lú obìnrin ẹ̀rọ má tàbílẹ̀ pé ó di wa fa inna yajibu alayhi gaslu tó ń jíwọ́ bá tún mẹ́jọ da ìdílé kọ́wé mi ìlà anzala gẹ́gẹ́ tó lálàní tó bá ti da omi sára wallahu waliyu tawfiq لعموم قوله لعموم ولعموم قوله صلى الله عليه وسلم الماء من الماء انت يوفى ومنان نعم، من أمي قولي جمعتي جمعتي يوفى أمي تقوي لازم يوجد لراوان والله تعالى شكرا يعني صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام جلال tí ó wá lẹ́gbẹ̀ẹ́ هذا مستحيل كان كمان يتسلح هو يزوي كل سلاو أما هو ذا بلا يتندي مستحيل هو مطبعة لبانيا يوم أن نفلة تقوتي odi nefila dɔpɔ yɔ ma se kuma yɛrɛ da ali kɔnɔ ba ko sanu wa. waaleykum salaam dila. umu sulayma. wọ́n tún gbọ́ ala ọmọ mi lè jẹ́ àwọn nìsa wọ́n tún bá yìí nìsa bá ọ̀sẹ̀ dé ní àbí àwọn kí ló ń gbómù rẹ̀ ń jọ ní o ó sì yọ ẹlẹ́nu nìyẹn níṣòro níṣòro níṣòro alimofo mofo ọ̀nà òmòmò kìlíkà yẹn àwọn wọ́n ti wọ́n ti wọ́n ti ràmìlẹ̀ ti rẹ̀ ó ti ó ní wà á lọ́dọ̀ ọkùnmú onídàájọ́ yìí o yẹ ó mú rìndí àlọ́ ní sáà ó kọ́kùnrin sínú àtòbìnrin obìnrin ló béèrè béèrè ló sọ àmọ́ dájọ́ yẹ àtọkùnrin àtòbìnrin ló bá wí tó bá ti sùn bá fi lálàá pé òun sùn bọ́bìnrin àbó sùn bá wọ́n bá kọ́kọ́rọ́ sùn mọ́ bá ti ẹ lómi tí wọ́n jáde lójú ààrẹ dandan dandan ní kọ́wé wọ́n lọ́ọ́ gbé wọn áàdà ló hukumu yẹ ọmọ rẹ̀ jáde wọ́n ní sà àwọn ti yé bó ti lọ nìyẹn. ọkùnrin náà ti kẹ́kọ̀ọ́ àjọ ìlẹ̀kùn ní kò níwẹ̀. tọ́ni tọ́ni nǹkan mi ló fẹ́ múra wọn orí olórí kìí sábẹ́ yẹn yóò wà. ilé ajé àmì à ilé ìmọ̀ sámẹ́lì kọ́ni ọ̀yà gẹ́gẹ́ bí bẹ̀rẹ̀ kọ́ni ilé ìyọ́ lálàá ni ilé ìyọ́ fún mẹ́yàwó ẹ̀ ẹni tó lálàá tí ọba arúmi kò ní wẹ̀ àmì tó súnmọ́ra ìyàwó ẹ̀ omi jáde omi ò jáde yọ ọwẹ́ ó di súnmọ́ ìyàwó omi ní pé kó bá ìyàwó ẹ̀ lò èyí pé wọ́n yóò di mọ́ra wọn àwọn kan kíjà ara wọn ó di irú àlágídí tó tó máa kíjà àwọn ìyàwó àwọn nígbà míì ní àwẹ̀ gan àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́sọ̀ mi ẹgbẹ́ náà